àdúró kan fáwọn aláìní àánà kan mọ́. tọ́ ọba fi lè pa ìyàwó rẹ̀ gbọ́dọ̀ wá sọ pé àwọn òsì lẹ́ran lé hm? ẹ fẹ́ pa màálù fáwọn jẹ́ bíta kan bíta méjì lẹ́ẹ̀ bá yọ wálé ni kò sí nǹkan kan tẹ́ yọ lọ ni. nítorí pé lẹ́yìn ọ̀ lẹ́tọ̀ọ́ láti jẹ kankan bẹ̀. tẹ́lẹ̀ ìfẹ́ nínú àwọn ẹran èyí ọ̀dọ́. وكذلك ما عطب ما عطب من هدي التطوع قبل محله هي حج إفراد انت انتهاج لك شو في عمران أتي مكان اسمه انتهاج إفراد ونحن بأنا فقط جانا يعني ṣùgbọ́n tó bá pa ẹran kan tó náà ikú fẹ́ pa hajj wọn máa ń pẹ̀lú rẹ̀ ní hajj òkàbọ̀ wọ̀ ìyẹn ni pé ẹran tó pa láti inú wá sẹ́nìkan kò sí lọ́ràn yẹn lé lórí. bákan náà ìyẹn ti hajj tamattu àbí hajj qiran ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn kíkí kí wọ́n pa ẹran ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn kí wọ́n pa ẹran tó bá ti pàgbò kan ó ti tó eléyìí tó túmọ̀ sí pé tó bá para fún mi kọ́ ìdá kan nu méjì rẹ̀ lọ́ràn yẹn ìdá mẹ́fà nínú méjì tó ṣẹ́kù tàbọ̀ wọ̀ èèyàn wá pa màálù mẹ́ta nígbà tó ṣe hajj tamattu màálù kan ti tó mẹ́ta lọ pa ràkúnmí kan ti tó mẹ́rin lọ́pa àgbò kan ti tó márùn lọ́pa àti mọ̀kọ́ kan lọ́ràn yẹn àwọn ètò lẹ́yìn àti nuwali ibi tẹ́tí wọ́n ń kó àgbò yẹn ń sùn wọ́n ń kó bọ̀ láti nàìjíríà lọ sí mẹ́ta àti mọ̀kọ́ yọ̀ọ̀kan lọ́ràn yẹn mẹ́rin yóò kú nǹkan àti nuwali àpò mẹ́rin wọ́n wá ta rẹ̀ lọ́nà tó di wípé wọ́n ń narùn báwọn fẹ́ kú tẹsí mọ̀pẹ́ ọ̀kan lọ́ràn yìí gbàtọ́ lọ́rùn ọlọ́ mẹ́rin lọ́fẹ́ kú gbèsè márààrún ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ sọ sí wọn lọ́rùn sẹ̀wọ̀n pé hajj ìtàkọ́ wọ̀ ẹni mẹ́rin wọ̀nyẹn ẹyọ kan tọjọ ọràn yẹn kan kò sí táwọn alẹ dáná ká máa sun ẹran jẹ rárá o gbogbo ìta rẹ bá ti débi pé ọbọ bẹ kó tó di pé amúdébi tá a ti pa nílùú ẹran tá a máa fi ta kàába lọrẹ wọn sì kì í sọràn yẹn tó o bá múlu ẹran bẹ́ẹ̀ lọ́wọ́ tá a rẹ ti tẹ pa ọ lẹsọ láti jẹ pé ọlọ́mọdé àjẹjẹkújẹ torí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àìmọ̀fín ó máa mú yàn sí wà kú àìmọ̀fín ó máa mú yàn takò lánàá èèyàn gbọ́dọ̀ jẹ nírúurú ẹran báyìí wàá fi lẹ̀ fáwọn aláìní. wọ́yá ọkọlù mímá tiwa dáálí. ṣùgbọ́n kò burú o kíkí ká jẹ nínú àwọn ẹran míì àwọn ẹran míì tó yàtọ̀ sí ẹran tá a fẹ́ fi ta kàába lọ́rẹ ṣùgbọ́n láti inú wá sí ìtọ́ràn ẹ̀. tó bá jẹ́ kí ẹran tó sàárẹ̀ lọ́nà tó ti kọ́ fẹ́ kú mọ́ wa lọ́wọ́ tá a dúró rẹ̀ ká tó mú débi tá a ti pa ọjọ́ pété yẹn tó ẹ̀dá ẹran tá a fẹ́ pa nítorí pé a fa orí wa nígbà tí ọ̀yẹ́ ká parí òun la bá rí i pé ọfẹ́ kú ládùúgbò rẹ̀ kò burúkà jẹ́ mbẹ́ kò burúkà jẹ́ mbẹ́ sẹ̀mọ̀kọ́ àti fìtì ń ta fẹ́ òun sì sàárẹ̀ lọ́nà kò burúkà jẹ́ tá a bá pa. bákan náà ẹran tá a fẹ́ fi tẹ́ràn ọ̀dẹ ẹranko tá a kátó di pa amúdébi tá a ti pa ọ̀sà rẹ̀ lọ́nà apá kò burú ká jẹ bẹ́ẹ̀. bákan náà èyí tá a sì lérí fáwọn aláìní tá a rẹ̀ bá ṣe kátó amúdébi tá a ti pa fáwọn aláìní tá a ti pa kò burú ká jẹ bẹ́ẹ̀. ìwé ẹ̀rọ wà gbogbo iṣẹ́ pátá ní kò burú ká jẹ bẹ́ẹ̀ o kò tó wàá tún wá mi yàtọ̀ sí fídíẹ̀tù àti yàtọ̀ sí hádìí ìtọ́kọ̀wọ̀ hádìí ìtọ́kọ̀wọ̀ kò ní wà mí ti kò tòṣìgbó ìdọ́fẹ́ fi tẹ́ràn ọdẹ tó ṣe èyí tó ṣe é pé o ṣe nílérí báwọn aláìní àbí ìdọ́fẹ́ fi tẹ́ràn ọ̀ràn tó ọdá ẹ nígbà tó sáré tọ́bọ̀ bẹ ọbẹ̀ tọ́bọ̀ òwú kò ní wà mí wà wà mí ti kò rẹ̀ ọlọ́run ọlọ́run torí ẹ̀ ló ti jẹ́ kí tọ́ bá pa á wàá jẹ́ mbẹ́ torí pé ìjọba ẹbí ṣe òbí yìí ṣe ọmọ awọ ẹran rẹ máa jẹ ẹran tó o tó wá o tó wá wó tó tura bí ìdìbò rẹ. lẹ́yìn eléyìí bàbá wọn wá fẹ́ ṣe àlàyé fún wa ìjọba ìgbà yìí bàbá wọn àlàyé fún wa nípa wọ́n fẹ́ sàlàyé fún wa nípa kí ni jẹ́ tútù rà ètò ẹ̀rà nítorí wípé àwa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀sìn wa Islam kò sí tí ò sọ nípa rẹ̀ kò sí síbi tí ò sí lẹ́tọ̀ọ́ ọlọ́run bá ti kú. ọlọ́run ọbọ̀ ní ká mú òkú gẹ́gẹ́ bó ti ti kọ́ ká tètè kú. mùsùlùmí wọn máa láti èdè púpọ̀ nígbà tí gbogbo ẹran náà ni ẹ máa jẹ gbogbo oúnjẹ náà ni ẹ máa jẹ kéré ẹsẹ rákòjúwe ní ìsìn gbogbo ẹran tó pa náà lọ tọkọ jẹ mbẹ wọ mùsùlùmí náà lọ pa o wọn gbà tó forí rẹ̀ sọ nǹkan báyìí wọn lọ gbọ́dọ̀ jẹnu ilé ìjẹnu ilé wọn lọ gbọ́dọ̀ ìtumọ̀ òfin nù òfin àti lànà oní pé nǹkan kan tọ̀ nǹkan kan tọ̀ ṣùgbọ́n ibi tí wọ́n bá ti lẹ́sìn ẹni pé gbogbo nǹkan náà ní máa tọ́ ibi tí wọ́n bá ti mọ òfin gbogbo nǹkan náà ní máa dáa ìdíjẹ́ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn nù kí ni ń jẹ́ dídúmbù ẹ̀ràn gan-an táàfì màdájú pé ẹran yìí a ti dú ó sì sọ pé ká jẹ à ah, eléyìí dúdú tá a dú o kìí ṣe dúdú pọ̀tọ́ ká jẹ. àfààní wàtẹ̀kẹ́tù ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mi jẹ̀mí rẹ̀ wọ́n ní tí wọ́n ń pè ní dúdú ń bú ẹran òun náà ní ká gé gbogbo gògóńgò ẹran kí gbogbo gògóńgò rẹ̀ ọ̀jẹ̀ ń tà gé eléyìí ni wọ́n ń pè ní ìdùnbù ẹran mẹ́gì ààbọ̀ kó o fi ààbọ̀ sílẹ̀ àkọ́kọ́ nu gògóńgò rẹ̀ ẹ̀gbẹ́ wọ́kọ́ tùrú jẹ̀mí ìlàwùdáàjẹ̀ àti kárí pé gbogbo kásán ọrùn ẹran àgè yẹn ni kó àgé gbogbo rẹ̀ lágè tán wàá sì gé gbogbo kásán ọrùn rẹ̀ lágè tán eléyìí ni wọ́n ń pè ní èdòǹbò ẹran. tàbí kápẹ́ ní àlùwàdà jẹ́ yìí kásán méjì kásán méjì gbogbo katan méjèèjì ọ̀rọ̀ ẹran kagi ó túmọ̀ sí pé sábà fi wá kíni jẹ́ dúdú ń bọ ẹran kagi gbogbo rẹ̀ àti katan ọrùn rẹ̀ méjèèjì katan méjèèjì tó wà lọ́rùn rẹ̀ tọ́ba ti ṣe léyìí tí wọ́n tó dúdú jẹ́ mùsùlùmí tó ti dárúkọ ọlọ́run bá nígbà tó dùn ọ̀tọ̀ kò kàjẹ́ rẹ̀ lópin ìgbà tẹ́ran tó dúnbò ẹ̀ bá ti tẹ́ran tó lọ sí ilé ìwọ̀ kíkà jẹ bí kéèyàn dúnbò ẹlẹ́dẹ̀ bá wọn ó síra rẹ̀ ni bí kéèyàn dúnbò ajá bá ó síra rẹ̀ ni à ní jẹ́ torí de lẹ́yìn ajẹ́ pé ẹran tá a jẹ agbọ́dọ̀ rí dájú wọn kékun gbóngbò àti kàtàn rẹ̀ ìgbà tó ti mọ́ ọbẹ̀ tó ti fi lé ẹran lọ́rùn bisimilẹ́ wàlláhu akbar tọ́bẹ̀rẹ̀ sí ní gé ọmọ gé títí tó fi gé gbogbo àti kásán ọrùn kó tó di pọ́ gbọ́wọ́ tó dé tọ́ba ti ṣe báwọn ẹran yìí ọ̀tọ̀ láti jẹ wọlé ayé ti ṣe kú ọkọlù mẹ́tàlì tọ́ọ̀bá gé débi kó gé gbogbo àti kásán ọrùn àníjẹ o àbàbọ̀ rẹ̀ ló gé àníjẹ àbọ̀ gògóńgò ló gé àbọ̀ àbọ̀ kásán kọ̀ọ̀kan ló gé sáàjẹ́ àlùjẹ́ nítorí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tẹ́ran bá sì ti bá bẹ́ẹ̀ kù ẹ̀rì pé ọjà porókú ni kì í ṣe pé dúdúmbú tó dúdúmbú rẹ̀ lọ́pàá. tó àmọ́ tí wọ́n bá tú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní kó o tú yọ ọ́ rọrùn tẹ́ran láti kú nírọ̀wọ́rọ̀ tẹ̀ kò wá ní jẹ́ ẹran tó kúkú òkú ńbẹ́tẹ́ ẹran táàtù wa máa jẹjẹ kú jẹ. tọ́ eléyìí jẹ́ bá ti ṣe máa tó ń bu ẹran. àfààní wa in rafa'a yadahu ba'da qat'i ba'di dhalik thumma a'ada yadahu fa ajhaz fala tu'kal. wọ́n ní kí èèyàn bá ń dúró ẹran lọ èèyàn ti mọ̀bẹ lọ́wọ́ ẹ̀ wá ń dúró ẹran lọ àti àmàntáàgì ẹ̀ wá ń gé lọ ẹ̀ sì gé débi tí wọ́n ní kẹ́ ẹ gé dé lẹ bá gbọ́wọ́ òkè ẹ bá tó tọwọ́ padà ń tún gé e lọ tẹ̀bí wá gé e débi tí ìṣe dúdú falẹ̀ tó kẹ́l àníjẹran o yẹnni pé ẹran tá à ń dún bú tá a gbọ́wọ́ sókè níbi tá à ń dún dún bú rẹ̀ àníjẹ́ á ah! àjẹpọ̀ pọ̀lọpọ̀ lẹ́ran táwọn èèyàn ti jẹ láyé tí ò tọ́ náà la fi sọ pé àwọn alápàtà kan payọ̀ lọ fáwọlẹ́lẹ́ ẹ wàlá kan payọ̀ lọ. torí ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ yóò gbé sí àpàtà ló ń kọ́ kí ló ń fẹ́ lọ fi kí o ṣe wáyé wá sí dánilẹ́kọ̀ọ́ fi ká gégé kí ni fa ìgbésẹ̀ gbogbo dánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe kírun náà ni kò sí nǹkan mi. tó ṣé irun onìkan kọ́ lọ́wọ́ àlù sẹ̀ríà oníkìlọ̀ dáa tó kẹ́ni tí ń sàpàtà kan wà níkàlẹ̀ yìí tó fi gbọ́ kọ́mọ́ fún ara yìí jẹkújẹjẹ ondumbu rẹ lọ wọn ni àgbo sórí wọn bá sọ̀rọ̀ àbọ̀ gbọ́ ọba gbọ́ bẹ̀ òkè kí ló ń sọ ẹ̀rẹ́ ti wà wọn adu rẹ̀ lọ́ba tó dọ́wọ́ padà aláàní jẹ́ ẹ̀ wá dúró ẹ̀rẹ́ táwọn ará jẹ́ àkúlé máa lọ wájú ẹni tó dúró lọ́nà tí ọ̀dà ni ọ̀jẹ̀jọ́ wájú ọlọ́ọ̀lọ́ là ń fìyà irúdìí ilé ajá pààyàn ọlọ́ọ̀ká sì wá mọ̀ nípa ìṣúra wà láì ká wá mọ̀ nípa ìṣúra torí yóò di ká àgbọn lálàáfíà yóò di ká nísìmí ká tó yóò di á lẹ́yìn ikú oníjẹ́ wa lọ wọ́pọ̀ níjọba ìdàlùfìyà lọ́kẹ́ náà wọ́n tó fẹ́ pàdé ẹ̀jẹ̀ bára lé tẹ́kọ̀ ń dúnbù rẹ̀ wọ́n á tún wò wò ó tún kọ́ tọ́tìláì sọ́run rẹ̀ tí bóun ṣe ń gbé e dáa ó tún kọ́ bí ó kì í ṣe sáwò sáwò báwo ibi tó ti kọ́ bí ó kì í yẹn ó ti parí nù ìyẹn ni kò gbọdọ̀ dá tó ilé ìyá fi hàn wá bó ti ṣe pàtàkì tó ti fi kí èèyàn mọ̀ nípa nǹkan kó tó dáwọ́lé. tọ́ lè jẹ́ bó ti jẹ́ mẹ́rin. وإن تمادى حتى قطع الرأس أساء والسكر tí ẹ bá ń gé lọ tí ń gé lọ tí ń gé lọ tí ń gé lọ sọ̀rùn ló já àgbéjá lóge ọlọ́bẹ ti mú pọ̀ jù ó gé adìẹ láti já ó gé ewúrẹ́ láti já ọ̀lọ́kọ́bẹ tí ó gé ewúrẹ́ láti já tí ó gé ọrùn láti já á ọbẹ̀ ó ti mú pọ̀ jù kátó wá pé mọ̀ ọ́ sá gé láti já àní aláìdáni ọ èèyàn bú àmọ́ kò burú àjẹ kò burú àjẹ ṣùgbọ́n tó ti kọ́ àìdáni eléyàn á túmọ̀ sí pé ajẹ́pẹ̀dájọ́ engine náà máa fi pa ẹran náà kò burú ó burú èèyàn lọ́lọ́ọ̀ni kọ́ pa ẹran kì í ṣe engine ẹ̀ kó àwọn engine kan wà tó máa fi pa ẹran tọ́kí tó máa ti ti débẹ̀ báyìí lọ́kàn máa rẹ ọrùn wọn dàálẹ̀ báyìí. kọ́tọ́ nínú òótọ́ lọ èèyàn ni ó dùkú ẹ̀ràn. ẹ a ní abẹ́ pẹran bíi hundred thousand níjọ́ láti tán kéènì hundred thousand ẹ wá àwọn èèyàn fẹ́ fún wọn lówó tẹ́ iye tí wọ́n gbà lórí orí kọ̀ọ̀kan pẹ̀lú òkú ọlọ́run wọn náà wàá pọ̀ wọn ó ju one million. torí délé kọtọ kábíyèsí kábíyèsí wa ti ẹran lórí dànù ẹ̀yin sì mà wípé ńjìnì kò nílàákàyè kò sí láhán nílàákàyè mà tó kọ lọ́n là á dá ká tó dúran kò sí láhán tó fi sọ pé bísímìlá wallahu akbar bákan náà ẹ̀yin mà wípé ńjìnì tẹ́ rí yẹn ọ̀sán olóògbé wọn ibo láàgédé ibo làdégédé tó bá ti ra amúbá yọ rẹ̀ dànù. ambosibo ti gbé electric shop tí wọ́n fi ń pa àwọn ẹran wọ́n kó wọn dà sórí ibi kan tí wọ́n kà sáná fún wọn ní gbogbo wọn wọ́n kọ́lá ẹtú kó mi dàbẹ̀ eléyìí ọ̀dọ́ jẹkùjẹ ó sì dájú pé ní orílẹ̀-èdè tí wọ́n á ọ̀pọ̀lọpọ̀ ẹran tí wọ́n ń àwọn èèyàn jẹ ìtẹ́tù ganu nàìjíríà bíi àwọn àjẹ ṣe tó bá lọ sí hotel tó bá láti lọ fẹ́ jẹ tó bá lọ sí kíní kan tó gbogbo àwọn àjẹ ìdókòwò tí wọ́n ṣe jẹ́kùjẹ́ wọ́n fa òye. àwọn kan wà ó fẹ́ kó hotel náà wọ́n ní wọ́n lọ bá àwọn tó ní fáàmù àjẹ tí báwọn fẹ́ ra àjẹ yìí táwùsàn báyìí àwọn sì ń fẹ́ kẹ́ báwọn wá mú títí ó kúkú kọ́dà àwọn ètò mùsùlùmí láwọn tó lò sẹ́yìn gbà kí ẹ bá wọn wá mùsùlùmí tó dùkú rẹ̀ àwọn àwọn yọ̀ọ̀dá gbogbo orí gbogbo ẹsẹ̀ àwọn ọ̀fẹ́ ẹ bá wọn gba àyà àti ẹ̀yà kí mùsùlùmí ti dùkú rẹ̀ eléyìí náà fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo ní ọba ti jẹ sínú kí èèyàn láti rí pé tó bá jẹ́ tí wọ́n máa dúnbú ni wọ́n dúnbú rẹ̀ gbọ̀nà tó tọ eléyìí jẹ ti ẹran ó ṣe é pé tí wọn bá ti gé ọrùn rẹ láti dá oṣù tó burú mẹ àjẹ ṣùgbọ́n wọn máa ń dábàá hamila ọfà lẹ́mdọ́kẹ́lì ẹ̀ńtọ́ bá du ẹran láti pàkọ́ ẹran tẹ̀ lù. ẹ wàá gbàmú láti pàpọ̀ ẹ wà ní àní jẹ ẹnì kan kẹfẹ rí àkẹ ẹ bá àdúgbò akọ ẹ kọ bẹ bọ ń kùn máa pẹ lẹdẹ àwọn kan náà máa ń jẹ lẹdẹ wọn kàn ní bẹ eléyìí ọ̀nà àrọ̀ ọ̀tọ̀ sí lélẹ̀ yẹn fi ràkúnmí èwo wá la bọ̀bẹ́ lúkùn. tó báwọn kan ti máa pẹlẹ́ dẹ̀jẹ̀ rẹ̀ tòsánlá wa tú ẹran gbà pàkọ́ tó dojú rẹ̀ bólẹ̀ ó nítorí kọ́ mọ́ bá rọ́ọ̀bẹ nì kò burú máa jẹ nǹkan rẹ̀ àwọn òní jẹ òṣùwọ̀n ọ̀gbọ́dọ̀ jẹ jẹkújẹ nìyẹn. ó wá ń bẹ láwọn ìlú òyìnbó ọ̀nà kẹta tó máa fi ń tú ẹran especially bíi màálù bíi ràkúnmí àwọn ẹranko tó tóbi ní àwọn ibi tí wọ́n ti máa ń túra kólù gàbàtúà tó máa fẹ́ tú àwọn ẹranko ńláńlá o nírú àwọn ìlú èkó bíi Amẹ́ríkà bíi bíi Europe Australia níjọ́ máa ń ṣe ni kí wọ́n ti àwọn ẹran wọ́n ti wọ́n wá sí ojú tí wọ́n ti tú wọn tó máa ti wá débẹ̀ báyìí òòlù ńlá kan bẹ tọ́jẹ́ sí o sẹ́nu kó bá ti débẹ̀ òòlù yọ gbá lórí bá ti gbá lórí bá parí ọ̀rọ̀ ẹ̀sùn sí i ẹ̀rí nǹkan mẹ́ àwọn ọ̀làjú kà ẹ̀sìn mọ̀pẹ́ kó ti máa pa báyẹn lábẹ́ òfin ọlọ́ọ̀ wa kí là ń pè òkú ìbejì ẹran òkú ìbejì ẹran tí wọ́n bá wá tú àti wọ́n bá pa ẹran báwọn sẹ́wọ́n tó gbogbo ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ yóò kú mẹ́ran láàyè lọ́dọ̀ àwọn kèfèrí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń wò pẹ̀lú ẹran báwọn lọ́kùnrin dáadáa abẹ́rẹ́ ní sọ́mọ̀ ẹ̀ lọ́kùnrin gbà tó máa gbé lórí náà wọ́n ti wá máa pọ́n èdè la. <laughs> wọ́n á sọ ìṣẹ̀lẹ̀ kan tó báwo yẹn ti jẹ́ pé ẹran tí wọ́n máa fi òdu ku àwọn màálù lórí ọlọ́pọ̀ jù lórí àtẹ tẹ̀sí gbogbo ẹ̀ kọ́ lọ síbi tí wọ́n ti tẹ̀ràn. wọ́n ní wọ́n máa ju ẹran kan wọ́n ń pè ní halal ẹran halal yẹn làwọn ìwọ máa ń tura kó síbòsílẹ̀ pọ̀ tó bí màá tán lẹ̀ kan náà ni àwọn èsè mùsùlùmí bá halal wọn ti wà lórí ẹ ló ti jẹ pé àwọn ẹran tó máa ń kó wá láti lóyè tó máa ń kó wá sí àwọn orílẹ̀-èdè ní gẹ́gẹ́ bí adìẹ gẹ́gẹ́ bí tọ́kì gẹ́gẹ́ bí pẹ́pẹ́yẹ àti gbogbo ẹ̀ tó bá jẹ́ pé yìí bá tẹ bá conditionalize ẹ̀ fóyìnbó tó kó wá France ló máa ń sábà ń ṣe ìgbà yẹn kó máa ń pẹ́ rárá ń sẹ́ and all the same thing now Brazil tó bá jẹ́ pé ìgbà tí ń kọ̀ǹdíṣàn fún ọ ọ̀nà yìí là ń fẹ́ fún ọmọ fi dúró rẹ̀ owó làwọn wà náà wọ́n gba àwọn mùsùlùmí tí ń gbé ìlú wà láwọn ọ̀nà báyìí irú rẹ̀ bá wá wá irú rẹ̀ máa wá sílẹ̀ lárúbáwá nítorí wọ́n sí lára ní halal mẹ́tòóhàtún bẹ́tọ̀rí ẹ̀kọ́tẹ́ ìsìlámìyà yẹ́n kí wọ́n ti gbọ̀nà ìsìlám lọ́sibọ̀ tó mùsùlùmí ò ní jẹ́ ẹ̀hẹ́ àwọn òdìgbò yìí gbogbo torí kò kúrọ̀ ni wọ́n kèké rí wọn. àtún alásojú tí ọmọ sọ wọn wọn sọ fún wa pé yẹ sáǹpù bẹ́ẹ̀ òun náà fẹ́ sáǹpù wọn fi bẹ́ẹ̀ máa ra wọn pálí bẹ́ẹ̀ wọ́n ti wọlé náà. síbò wà lẹ́fẹ́ mọ́ tòbó là á ṣe ní ní mọ́tẹ̀ lọ. tó wọ́n ní lamẹ́ríkà gbogbo bá ti àwọn ọmọ ìmọ̀ràn ti làwọn bí ẹ̀rọ dáhìdá láti dára pẹ̀lẹ́rẹ́ àwọn ni wọ́n máa ń di agbátẹrù àdúgbò ẹ̀rọ nàìjíríà tó wọ́n máa wá sí máa kọ́ àmọ́ kò kò tó kò tó ń táwọn èèyàn fẹ́ èyí tí wọ́n túbọ̀ nà sí òwúlò lọ́pọ̀ jù wọ́n á láwọn èèyàn tó máa fowó lẹ̀ wọ́n máa tó léyìí rà tọ́ba wọ́n á di àwọn èèyàn àwọn mùsùlùmí mà ní mùsùlùmí ti sẹ́yìn ọ̀fẹ́ àwọn ọ̀nà ní tó pèlè wọ́n ní a wọ́n ní torí èyí tí wọ́n bá kú tó jẹ́ halal àbẹ́rẹ́ rí nǹkan mọ́ halal sọ fún àwọn kẹfẹ́ nínú àwọn àwọn gbólóhùn lárúbáwá kọ̀ọ̀kan pé halal pé ẹ̀tọ́ ni ẹ̀wọ̀n gbólóhùn bó ti rí halal òǹkà gbólóhùn dùn lẹ́nu yàtọ̀ sí haram ẹ̀wọ̀n halal àmọ́ haram. حرام ó أما حلال ما شاء الله حلال allah halal حلال ìbú náà حلال ní halal gbogbo burú gba ẹ̀sìn halal náà wọ́n ní tó fà á táwọn fi ń du halal ó ní pé ẹran rẹ̀ ó dójú ẹran rẹ̀ dójú ìgbà táwọn sọ halal yẹn delicious halal delicious dáhùn gba lérò olùkó làákìn àmìlẹ̀ yìí ọ̀nà ọ̀nà yóò ti ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ ju tẹ́jọ́ kí ẹ̀jẹ̀ kú mọ́ láàrin ẹ̀yin náà sì mà èyí tẹ́ ẹ tún bú sẹ́ńkì tó tó tó jẹ́ mìjọ́rìtì ẹ̀jẹ̀ rẹ̀ ti jáde tán báwo la ṣe fẹ́ sin ẹran tẹ́tí òtún ní kù lára rẹ̀ ẹ̀jẹ̀ ó kù àbí òní kù ẹran tẹ́ ẹ tún bú ẹ̀jẹ̀ ó tún kù náà ni ọlọ́run wá sí ní hàpù ẹran tó kù lára rẹ̀ tẹ́ ẹ bọ̀ tẹ ẹbọ mẹran tẹ ẹ fi yọ sí tẹmọ náà lẹtọ máa fi síbi gbé mu gbá omi ẹran ẹdí ẹdùn ọmọ pẹtẹ nbẹnbẹ Ọlọ́run sì ti ẹ̀jẹ̀ mú omi ẹ̀jẹ̀ jíjẹ léèwọ̀ ṣùgbọ́n wọ èyí tó ti wọnú ẹran tó mú kò sí tó burú ń bẹ torí ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ kìnnì ìdájọ́ ẹran ìdájọ́ ẹran ìdájọ́ tiẹ̀ náà ń bẹ àmọ́ nìsín eléyìí báyẹn kan kó olùgbò lórí ẹran kú dáméjì ẹ̀ ẹ̀jẹ̀ wá sínkì mọ́lá ẹ̀ wá ń ṣe ẹran gbogbo ẹ̀ wá pọ́n àwọn oúnjẹ kújẹ ó ti wá ọmọ iyọ̀ sí inú ọmọ ọdún àwọn ọmọ ọgbà dùn rẹ̀ níbo ló wá dùn sí dáméjèèjì wò àmọ́ wọn mọ̀ bá jẹjẹ kújẹ kèfèrí là ń wí sẹ́wọ́n pé kèfèrí àfùnàn ní ìtọ́ba àdùn kèfèrí dà bẹ́ẹ̀ tó ti jẹ́ kèfèrí pọ̀ tẹ́tẹ̀ bẹ́ẹ̀ sọ fún pé má jẹ ẹran tí wọ́n pa ń pa pupa èyí tí wọ́n pa dáadáa ni wọ́n máa jẹ àbí gba Islam gba Islam torí kò sí ìtọ́jẹ tó burú tó kù gbà tó bá jẹ́ kéèké torí de eléyìí wọ́n á ní èyí tí wọ́n pa tó halal ó dùn èyí tí wọ́n pa tí ò jẹ́ halal tó bẹ́ẹ̀ gbogbo halal ti máa dùn gbogbo haram ní èdè èdè má ju ẹran gbà papọ̀ o kò ju lẹ́gbàá tó àwọn èèyàn kó máa lù lọ sí kù tọkọ bá lásìtẹ̀n ìgbàtọkọ lásìtẹ̀n ogun màálù wọn fẹ́ bọ́ọ̀n àwọn amọ́bẹ̀ kò síbà ti ṣe pé káyọ̀ àwọn kan náà àwọn màálù yẹn káyọ̀ ojú wọn sókè kábílẹ̀ bá àdáǹfààní àti gbogbo wọn gba gbogbo wọn kọ́rọ́rùn táwa lè bẹ̀rẹ̀ sí ní tú wọn gbà papọ̀ kọ̀tọ̀ ẹ̀rọ kéé tí ẹ bá lò fẹ́ dúmọ̀ lùgbà pàkọ́ gan yóò ṣe wàhálà níbo lẹ ti fẹ́ rẹ tẹ́ẹ̀fì rẹ dé gògóńgò èyí tẹ́ ẹ bá gbìyànjú láti yí ojú rẹ̀ ságbọn gògóńgò kẹfì lè bá rí lóru tẹ́ẹ̀rí bẹ́ẹ̀ tí tó fi bọ́ọ̀n ọ̀lọ́dì ẹ̀ ọ̀tọ̀kajẹ́ torí rẹ̀ ọ̀dọ́ wà wọ́n ti ń ta ẹran tí wọ́n ń pa àtàkùn àwọn èèyàn kọ́ pààyàn lọ ìgbà míì níbi tí wọn ti páyọ̀ lọ láwọn àlú mi kọlọ́mọ jẹ́ lu ìyọ̀jọ́ kan nù ẹ̀ níbi tí wọn ti páyọ̀ lọ màálù tó ti fún ọ lọ́ra wọn wá sáyà rẹ̀ wọn mọ̀ fáwọn èèyàn jẹ́ kú jẹ́jẹ́ lápá jùlọ tó bá yẹ kí kékeré ní bá tẹ̀ràn báwọn yìí torí pé kékeré là gbogbo ẹran jẹ́ kú bákan náà àwọn míì wà tí wọ́n ta ẹran òkúkọ wọn làwọn náà máa lọ gbókù rẹ̀ yóò sì máa tà á fáwọn èèyàn lórí àtẹ àwọn òbílẹ̀ àbáwọn èèyàn olóúnjẹ tí ìpáyọ Ọlọ́run tẹ́gbẹ́ wọn máa lọ sọ̀kú ẹran fáwọn ìwọ tó yẹ kó lè má jẹ orúkọ tó kọ́ bọ́ mólùkọ́ gbàmí tó bá dé kúkú ẹran ìyá ń tà ń kọ́ ẹ dá gbogbo ìtọ́lọ ẹ ló lò kọ̀ọ̀kan lójú kápẹ́ ten thousand bá ẹ lọ rà náà ẹ wọ́n ń wá òkú ẹran kẹ́ ẹ máa fáwọn èèyàn jẹkú jẹjẹ o sì ní fẹ́ kápẹ́ yẹn jẹun ní ọ̀dọ̀ rẹ lọ́ba bẹ̀rẹ̀ sí ní dárùn ó sì fún wọn jẹkú jẹjẹ ẹ sì rí láti gbé sọ̀pọ̀lọpọ̀ àwọn àkàbẹ́ ẹ ti fáwọn èèyàn jẹkú jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ojú ọkọ̀ lálùbáyé jọ ràn lọ́lọ́ máa tẹ táwọn náà torí pé èèyàn kò lè jẹ́ ká kó wá tara rẹ̀ kọ́rẹ́ rẹ̀ ọlọ́run bá wà ní ọ̀la ká ẹ̀mẹ́jà fúnra wá jẹ́ kí tẹ̀tẹ̀ gbogbo tí ẹ̀ máa ń ṣe láyé ìyá ọmọ sọ̀ra gbọ́dọ̀ wò ikú ẹnu wa yìí lásán ikú ẹnu wa tó ń bá ń ta jẹ báwo ọgbọ́dọ̀ sọ̀ra. fà ló jẹ́ pé tó o bá ti ní fi àkídà bu ẹlòmọ́ mú kò dé má papọ̀ dàgbọ́ àdáni pẹ́ṣà yóò gbẹ ẹlòmọ́ mú kó dé má papọ̀ lọ́nà jẹ́ kí títọ̀ rẹ bá jáde wọn náà ló mú nǹkan rẹ tí mo bá jáde wọn lè fẹ́tẹ̀ lé wọn náà ló tún pàtọ́n ẹ̀sẹ̀ lọ kúkọ́ ti dá wa ẹlẹgẹ́ ẹlẹgẹ́ ni wọ́n wà láì ìgbà tí wọ́n expect tó jáde ìgbà tó lérò ìfúnni jáde tó wọ́n sì mà ẹ̀rọ àmì sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tó ti pé yóò mọ ọmọ mi yóò wá da ẹnu tẹ ètí fi mu ní lébi yóò máa mí sinú yóò máa mú yóò máa mí sinú yóò máa mú yóò máa mí sinú ẹnu kí tẹ máa ti mú ti mí sinú yóò ràn jù náà nítorí pé mímí ò tò nítorí pé ẹnu ò fírì imú nìkan ló kù ní ìdí tá à ń fẹ́ rí mímímí tó ìgbà tó ń bá mu tó ọtẹnu tẹ ife tó ń fi mu tó o sì gbé kúrò lẹ́nu tó ń sá ń dà kẹ́ẹ̀kẹ́ni kẹ́ẹ̀kejì kẹ́ẹ̀kẹta ọmọ rẹ dún náà ni ìgbà tó ṣe pé kẹ́mi ọmọ bọ̀ tó ìgbà tí ìmọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ wípé ikún nítorí pé mímí agbára ní ti wá ní ó súnmọ́ kíkún ọmọ bọ̀ akérèmọ́kùnmọ́ lọ sí tí kún bá dà sínú òkè tí yóò mú tó ẹlòmíì ló ń mú ṣé kò ló ní fún un ṣùgbọ́n mọ́gbàgbé ẹlòmíì náà lè fẹ́ mú nígbà tí wọ́n wá da kún bẹ́ẹ̀ ẹ dákun wàláhì tẹ́ ẹ bá sọ fún un pé kún bẹ́ẹ̀ ní ojú ìtò mu bẹ́ẹ̀ méjì ń bẹ̀ ọ́ nǹkan kò ní ṣe àbí tó bá gbọ́ ní wákàtí mẹ́ta lẹ́yìn rẹ̀ yọ̀ọ́ fẹ́ẹ́ mú débi kùn ẹ́ tó ti pé kò mú débi kú yọ̀bẹ̀ bì. àràjà rẹ̀ sọ̀rọ̀ láti la sọ pé máa mi sínú omi tó mu nu. ìwọ wá ń ta ń jẹ ọ̀ ń ta nǹkan jíjẹ ọmọ asọ̀rọ̀ ẹni tí ta ń jẹ ọmọ sọ̀rọ̀ lọ́mọ pariwo. ẹnì pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ní tán jáde torí tán onígírí fáhán tí o bá ti títọ́ ahọ́n òní ti bẹ̀ ẹ̀rí máa lọ́rọ̀ sísọ fi máa ń ṣòro díẹ̀ torí tó ti ń rush ọ̀pọ̀ mọ́. tó wọ́n wá ń sọ̀rọ̀ títọ́ mọ́ afọ́ sínú ọbẹ̀ títọ́ mọ́ afọ́ sínú ah ọ̀bọ̀ hàn nínú ẹwà. gbogbo ẹ̀ lẹ́jẹ̀ ẹni tí this no dey kill African. ah torí ẹ̀ ẹ̀ ẹ̀ sùhánùbà òfin ọlọ́ọ̀ tí èèyàn bá ń sọ èèyàn lálàáfíà púpọ̀ èèyàn lálàáfíà púpọ̀ torí délé àwọn tí ń tẹ ẹran àwọn tí ń tẹ ẹran fún tagbára tó má lè ṣe tó ṣe tó má lè sọ́ra fún tó sọ́ra fún tó bá jókòó ọlọ́pàá náà ṣe ètò ọ̀dà fún tilẹ̀ fún tiẹ̀ mọ̀ wọ́n náà mọ̀ ń bá rẹ̀ ràn lọ́ba alágbẹ́dá ni torí pé ń sọ òjò lọ ń pa òjò lọ́wọ́ bá lọ. sábà fúnra wọn jẹ̀ lóko. lẹ́yìn eléyìí bàbá wa ń sàlàyé fún wa nígbà tẹ́lẹ̀ ká béèrè pé ó dáa ẹ̀yìn àti màkè bẹ́ẹ̀lú ẹran ẹ̀ràn tí wọ́n máa gbó títí bẹ́ẹ̀lú ẹran ẹ̀ràn tí wọ́n máa gbó ẹ sàlàyé fún wa ìwo wọn máa dùn ìwo wọn sì máa gbó torí pé àlàyé tẹ̀sí fún wa ní àlàyé nípa bá a ṣe dùnbù ẹran ìwo láàmú wa dùnbù nínú àwọn ẹran wọ́n ní wal-baqaru tubbah wọ́n ní màálù ní tiẹ̀ dúdú làmà dúdú làmà ọlọ́run bá fún yàn ní kápá lórí màálù bí màálù kò tó tó alhamdulillah ọlọ́run fún yàn ní kápá láti lè dá màálù dúdú lẹ̀ yóò ṣe dúdú làmà fẹ ẹnu ìrà òkè lẹ́sìn ṣùgbọ́n o tí a bá fi gún táàbì ọwọ́ àlóòrò la mọ̀bẹ la kíbọ̀ ló kàn àyà la kíbọ̀ títí tá a fi gún tó sì bá bẹ̀rù àlè jẹ òwúrò túmọ̀ sí pé dúdú là á ṣùgbọ́n tá a bá gún pọ̀ òwúrò àti. والجبل ذو tunhar ṣùgbọ́n ràkúnmí tiẹ̀ kíkún là á máa fún kíkún là á máa fún ràkúnmí. fẹ̀yìn fẹ̀yìn tó bí hẹ́t lẹ́mtọ́ kẹ́lẹ́ tẹ́ wá fi lè dá dùbúlẹ̀ tẹ́ wá dóńgbò rẹ̀ àdìjẹ́ tẹ́ bá dára fún ìdúgbò tẹ́ wá dóńgbò rẹ̀ tó fi bá bẹ́ẹ̀ kú kọjá pé ibu lẹ́kù àmọ́ màálù dúdú là máa sùn sábà fi lè fún kọ́ àtúntẹ̀ ràkúnmí ikún là máa sùn sábà fi lè dúnbò rẹ̀ àtúntẹ̀. ẹnìkan á ní kó burú bẹ́ẹ̀ ẹ̀mí bí afẹ́ràn ọ̀gá tó kù aláàdìjẹsẹ̀ máa jẹ́ ìlú. fún wa ní sábà fẹ́ súnra fún mi o ohun tá a fẹ́ oníkọ́jú kọ́jẹ́ gbígbà tá a mú òru lọ́wà òru ìrà fún lọ́wà tá a fi fún ìgbà tó ti wà lóòrò tá a fẹ́ fún un á rí i pé a fún lókun lẹ́sẹ̀ lọ́nà tí òbí ni màá lọ tó bẹ́ẹ̀ lọ yẹ. nínú habib ó nígbà tó sọ ibi tó bá dúkù rà fún mi àgbọ̀dọ̀ jẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé jíjẹ rẹ̀ haramu ni àbí báwo wọ́n ní bẹ́ẹ̀ haramu àwọn kan ti sọ pé èyí tó haramu mọ̀tò pàkó ìlà rẹ̀ ìyapa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rúkà yà sàgbára láti jẹ́ pé ikú la fúnra fún. ṣùgbọ́n àgùntàn gẹ́gẹ́ bí àgbò gẹ́gẹ́ bí àgbò àgùntàn gẹ́gẹ́ bí ewúrẹ́ orúkọ òfúnfe tó ń bà dúdú là máa dùn àwọn dúdú là máa dùn àwọn fẹ́yìn lọ́ṣẹ́rọ́ tá a bá wá gún àwọn lẹ́nu tó kẹ́lẹ́ àgbọ̀dọ̀ jẹ́ wọn. kó kàn yà wọn náà wọ́n yàtọ̀ síra fún un títú láti àwọn tí wọ́n bá fi lè fún wọn àárín ìjà wọn. ìyapọ̀ inú sì wà láàrin àwọn olùmọ̀ nípa pé táàrí jẹ́ àbáàní jẹ́ àti pé tá àbáàní jẹ́ pé ìwọ̀ wá ní pé ìwọ̀ ní ká fún un àbí èsì ìwọ̀ èyí ọ̀pọ̀. lẹ́yìn rẹ̀ bàbá wa ń ṣàlàyé pé tó bá jẹ́ pé ẹran tá à ń tó ń bú abo ẹran yìí abo ẹran yìí sì lóyún àwa tó ń bú ìyá ìgbà tá a fún abọ́ ọmọ inú ẹ̀ ọmọ ti kú pẹ̀lú bá ti ṣe tú ìyá táàjẹ̀ ìyá jọmọ ní àbí ìyá nìkan láàjẹ̀ wọ́n ní wà zakatu máa fi bọ́ọ̀kù ní zakatu ọ̀fẹ́. dídú ọmọ ẹran tó wà nù náà ní dídú ta títú yàrá. lópin ìgbà tó bá ti gbé ìgbà tá a kun abo ẹran tá a tú tán abọ́mọ́nù rẹ̀ kó náà ti a jẹ́ pé dídú ìyá kó náà ti tu ọmọ kẹ́mi tí wàá nù àdéhùn. محمد صلى الله عليه وآله وسلم àmọ́ ló ti ìgbà tó bá ṣe é pé ìgbà tẹ́ ẹ ṣe báwọn ẹ bá ọmọ tó wà nù rẹ̀ láàyè tẹ́ ẹ bá bá ọmọ tó wà nù rẹ̀ láàyè títú ìyá èdè títú ọmọ nígbà yẹn ẹ wàá tẹ̀sẹ̀ tú ọmọ kó tó di pé ọ̀sán ẹnìkan á yí tí èèyàn sì jẹ ọmọ ẹran lá bẹ́ẹ̀ àdìyá àti ọmọ jíjẹ ọmọ ẹran nìkan sọmọ èèyàn ọlọ́run ti lẹ́jọ́ fún ọ láti jẹ ọlọ́run lọ mọ ọ̀pọ̀lọpọ̀ ọrùn rẹ̀ tá a ti jẹ láyé àmọ́ òní ka dídè wà fẹ́ràn tó ń jẹ ìkóse rí nì àbí ẹ̀kọ́ wọ́n kàn máa jẹun lọ́nà fún mùtùmùtù sẹ́nu àmọ́ tó bá padà gbọ́ pọ̀ èèyàn lè lọ àrò pé mẹ́rin rà wáì gẹ́gẹ́ àbí tó máa ń tẹ̀ra ẹ jẹ pẹ̀lú irú táwọn èèbó ń bára wọn kátó ń tẹ̀ra ẹ jẹ kíkẹ́ animal right gbogbo ẹran tó máa bá ti lẹ́tọ̀ fún yẹn láti jẹ tó bá tó ń bọ̀ àwọn tó ń bu rẹ̀ kò bá jẹ́ rà fún mi kò bá jẹ́ màálù kò bá jẹ́ wúrẹ́ kò bá jẹ́ àkútà nígbà tá a tó ń bu rẹ̀ á bá ọmọ nínú rẹ̀ títú ìyá òun náà ní bàbá àjẹ ehoro bàbá àjẹ ntọ́jọ bẹ́ẹ̀ ọlọ́run bá la ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àtàwọn ìròyìn rẹ̀ tó gbàdú kó fún alágbọ̀ yìí tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àtúnmọ̀ ẹ̀sìn pẹ̀lú ìtàgbọ̀ yìí subhanallah alhamdulilayi